هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa pé àjọ kó ojúmọ́ akudédé àsìkò yìí a kú ìpalẹ̀mọ́ ọdún yọ̀bà aláyọ̀ inṣàlá àtúndìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò ajá àpèní àlẹ́ fíkì òfin dín ọ̀làdùnní belo ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ àlìmọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ayakumọ̀lá ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ́n kó jẹ́ kárí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀nà ẹ̀sìn islam inshallah ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ máa fi ṣọwọ́ òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní ǹjẹ́ tí èèyàn bá ń ṣe ọ̀dà wọ́n ní tí èèyàn bá ń ṣe àlùwàlá lọ́wọ́ lẹ́nu omi ẹ̀rọ ní mọ́ṣáláṣí àbí ní ilé ìgbé ẹni ǹjẹ́ tí a bá ń ṣe àlùwàlá lọ́wọ́ lẹ́nu táàpù ọ̀hún èyí tí ó ń dà sílẹ̀ ń láàrin bí a ṣe ń mọ́wọ́ tàǹbù omi fi ṣe ìmọ́ra oríkèéríkèé ara kọ̀ọ̀kan àti ká tó dáwọ́ padà omi tí ń jó dànù láàrin àlùwàlá tá à ń ṣeun gbígbé jẹ́ kì í ṣe pé iná àpà ọwọ́ inú omi báwọn eléyìí ọjọ́ ìbéèrè láàkọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní obìnrin tí òun pẹ̀lú ọkọ rẹ̀ jọ fẹ́ra wọn lọ́kọ àtìyàwó kódà ọmọ tí kìí ṣe ẹyọ kan ó ti wà láàrin wọn àmọ́ tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ìyàwó lóbìnrin tí ń gbin ìgbèkúngbìn sínú ọkàn ìyàwó tí ṣe àbúrò rẹ̀ láti máa ṣe mọ̀nàmọ́ná sí ọkọ torí torí pé ọkọ fẹ́ ìyàwó kejì débi pé ẹ̀gbọ́n lóbìnrin sì ṣe bẹ́ẹ̀ ó sì tún fi ń sọ fún ìyàwó pé kí ìyàwó kó kúrò lọ́dọ̀ ọkọ òun kí ó fi ọkọ sílẹ̀ tó sì jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn ẹ̀gbọ́n lóbìnrin síyàwó òun iná ni ó padà bá ìyàwó náà wá ọkọ míì báyìí láì jẹ́ pé ọkọ sọ pé òun kọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó yìí òun náà kò sọ pé òun ti bọ́ ọkọ dànù wípé kí ni ìdájọ́ Islam sọ lórí eléyìí àti pé ṣé ẹni tó jẹ́ ọkọ kò ní jẹ̀bi ọ̀rọ̀ lọ́dọ̀ Allah lọ́jọ́ àgbéǹdàlùkìyàmà ìbéèrè eléyìí ọjọ́ ẹ̀kejì ẹ̀kẹta ìbéèrè pọ̀ àmẹ́jẹ̀ndọ́gbọ́n mú eléyìí kan sà sísá kìfáyà láti èkó wọ́n ní ṣé ìsìláàmù gbà láàyè fúnni láti máa ra àwọn igi pákó àlòkù tó ti ní àyẹ díẹ̀díẹ̀ àti bí àwọn agolo kọ̀ǹtínà àti àṣẹ́kùbọ̀ ntí wọ́n mú jáde láti ara jéró níbi tí wọ́n ti ń pọn ọtí nílé iṣẹ́ tí wọ́n ti ń pọn ọtí láti lọ́ máa tà wọ́n fún àwọn tó ń sin adìẹ àti àwọn onílé iṣẹ́ bírèdì ajínigbàdúró à ń ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. kò sí nǹkan tó burú pípẹ́ àṣẹ àlùwàlá lẹ́nu ẹ̀rọ lókun ìgbà tí a bá ti lè mójútó jíjáde omi kí ọmọ bọ́ sábẹ́ pé à ń lomi nílòkulò nínú ìgbàwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alaihi wasallam